وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم فالمبين هو القرآن المنزل على رسوله بلفظه ومعناه والبيان هو سنة رسول الله صلى الله عليه وآله وسلم المنزل على قلبه بمعناه دون لفظه وكل من البيان والمبين منزل من عند الله تبارك وتعالى يقول الله سبحانه وتعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع القرآن ثم إن علينا بيانه وبيان القرآن يكون في السنة التي أنزلها الله تعالى على نبيه ولولا بيان السنة للقرآن ما عرفنا كثيرا من الأحكام كتوجيه النبي صلى الله عليه وسلم إجمال الآية وأخيم الصلاة ببيان أوقات الصلاة وشروطها وعددها وكيفية أدائها وقال صلى الله عليه وآله وسلم صلوا كما رأيتموني أصلي ولقوله للمسيء الصلاة وكتوجيه بجمال الآية وآتوا الزكاة ببيان مقدار الزكاة ونصابها في كل من الذهب والفضة وفيما سقط السماء ونصاب الأنعام وكتوديه الإشكال في الآية وكلوا واشربوا حتى يتبين لكم الخيط من الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل وقد أشكل منهما على الصحابي وقد أشكل فهمهما على الصحابي الجليل عدي بن حاتم حين نزلت فأخذ خيطا أبيض وخيطا أسود ولم يتبين له شيء وذكر النبي صلى الله عليه وسلم وذكر ذلك للنبي صلى الله عليه وسلم فضحك النبي ثم قال له إنما هو سواد الليل وبياض النهار وقد السنة الإطلاق الوارد في الآية والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كتب نكالا من الله والله عزيز حكيم ورد في السنة ما يدل على أن القطع يكون من الكوع تخصيص العموم الوارد في الآية الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون بيان أن المراد بالظلم هنا هو الشرك بالله عز وجل من حديث عبد الله بن مسعود ما هذه لآية إن الشرك لظلم عظيم تكرير مبدأ عام يفهم من كثير من الآيات وذلك في قوله لا ضرر ولا جرار هو كقوله سبحانه وتعالى ولا تمسكوهن جرارا لتعتدوا وقوله ولا تضروهن لتضيقوا عليهن وقوله ولا تلقوا بأيديكم إلى التهلكة وكإلحاك بعض الأحكام التي وقعت بين طرفي الحل والحرمة مثل قوله تعالى أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وقوله تعالى حرمت عليكم الميتة وبقي أن يعلم حكم ميتة البحر التي دارت بين الحل الأولى وبين الحرمة في الثانية بين النبي صلى الله عليه وسلم حكم ميتة البحر لما سئل عن البحر فقال هو طهور ماؤه الحل ميتته وقال صلى الله عليه وسلم حلت لنا ميتتان ودمان السمك والجراد والكبد والطحال وكتأكيد وكتأكيد حكما ورد في القرآن كتحريم أكل أموال الناس بالباطل المستفاد من قوله تعالى ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتصلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون وهذا المعنى واضح في قول النبي صلى الله عليه وسلم لا يحل مال مريح إلا بطيب نفسه منه وقد تكرير بعض الأحكام زيادة على ما ورد في القرآن تحريم الجمع بين المرأة وعمتها وبين المرأة وخالتها في الزواج وقد نهى النبي صلى الله عليه وسلم أن يجمع بين المرأة وعمتها وبين المرأة وخالتها وقال إنكم إن فعلتم ذلك قطعتم أرحامكم القرآن اقتصر في التحريم على النهي على الجمع بين المرأة وأختها بقوله تعالى وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف ومن ذلك ميراث الجدة الثلث ودية الأطراف كدية الرجلين واليدين ومن ذلك زكاة الفطر في حديث ابن عمر في متفق عليه ومن ذلك المسألة الخفين لرواية إمام مسلم عن علي ومن ذلك عقوبة شرب الخمر فقط القرآن يقول إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون قال السائب بن يزيد كنا نؤتى بالشارب على أهد رسول الله صلى الله عليه وسلم وامرأة أبي بكر وصدر من خلافة عمر ونقوم بأيدينا ونعالنا وأرديتنا حتى كان آخر امرأة عمر وجلد أربعين حتى إذا عتوا وفتكوا جلد ثمانين ومن ذلك صلاة الوتر والأضحية أيها المسلمون لما كانت للسنة من مكانة رفيعة ومنزلة شريفة في الإسلام نفهم أنه لا إسلام إلا بالسنة كذلك لأن الإسلام سنة والسنة هي الإسلام نسأل الله تبارك وتعالى أن يجعلنا من المتبعين لسنته المقتدين لآثاره الممتثلين لأوامره المنتهين عن نواهيه إنك أنت المجيب السميع الدعاء alhamdulilah ẹni fún ọlọ́run ọba ọlọ́run tí ó sọ àlùfáàní kalẹ̀ kó máa jẹ́ àlàyé fún gbogbo nǹkan bákan náà tó wá gbé àlàyé àlùfáàní yìí kalẹ̀ látàrí ẹ̀sùn ànẹ́bí sallallahu alayhi wa sallam àwọn ọlọ́run ọba àlejò láti sọ ní sọ́tún bàhálì ọlọ́run ní aṣọ ìrẹsì kalẹ̀ fún rẹ̀ ànẹ́bí sunna kó lè máa fi ṣàlàyé fún wọn ohun tá a sọ̀kalẹ̀ fún náà Al-Qur'an ìjà bí ká Al-Qur'an yìí òun ni wọn tá a máa ṣàlàyé Al-Qur'an yìí lọ́lọ́run sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run ọba pẹ̀lú gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ àti pé ohun tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa fi ṣàlàyé Qur'an yìí òun náà ni súnnà rẹ̀ èyí tó ti Ọlọ́run sọ̀kalẹ̀ fẹ́mi rẹ̀ pẹ̀lú túmọ̀ rẹ̀ pé gbólóhùn ẹ̀ wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti súnnà kùránì tí ó máa ṣàlàyé gbogbo ẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ló ti wá ẹ̀rí jẹ́ mi sún lórí eléyẹn òun ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó sọ báyìí pé eré anẹ́bí láti máa gbé ahọ́n rẹ láti máa fi tẹ̀sí sàkọ̀tán nítorí pé kíkọ́ àlùkùránì ìjọ ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ló ti wá àti kíkẹ́ rẹ̀ sábàbí ń ké fún ọba ọ nípa bẹ́ẹ̀ ẹjọ́ títí àlàyé àlọ́kọ̀ àní tàwí yóò máa wáyé pẹ̀lú súnmẹ̀ ìsìnkú ọlọ́run ọba àlejò ọlọ́sọ̀ kalẹ̀ fún àníbà Muhammad sallallahu alayhi wa sallam nípa ti súnmẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ni èyí tó ṣe fún mẹ́tàlù kọ́ńtàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìdájọ́ ẹ̀sìn àti jíjúmọ́ aláwọ̀ àbájẹ̀ sí àlàyé rẹ̀ nínú àwọn kẹtí súnmẹ̀ sàlàyé rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ṣe pé kòránkà ìwé ní sókí lásìkò àlàyé ẹlẹ́kùnrin rẹ̀ súnà nẹ́bì ló túmọ̀ rẹ̀ nígbà tí Allah subhanahu wa ta'ala ó pa wá láṣẹ sí ìsáyà kan sọ̀nà bíi ọgọ́rin tọ́lọ̀ tó sọ pé wa aqimu ssalah ẹ máa kírun. Àwa rí pé ẹ máa kírun yìí tọ́lọ̀ ń kẹ́ ìwé bẹ́ẹ̀ ni. Lọ́bù láti kírun, Ànábì sallallahu alaihi wasallam òun ló ṣàlàyé àsìkò tá máa kírun fún wa. Òun ló àwọn májẹ̀mú òun fún wa. Nínú ẹ̀ kábò òhò, ọjọ́ dakíbla, lásìkò òun tó di káàkiri láti ẹ̀nà ẹ̀ka sì wà ní mọ́tótó gbogbo àwọn eléyìí lẹ́nu ànẹ́bí sọ́lọ́lá sọ́lọ́ láti kẹ́kọ̀ọ́ pa rẹ̀ kò sínú àlùfáà àní bẹ́ẹ̀. láti ẹ̀nà ìrun mélòó lá máa kí pásùkà mélòó lá kí táyélà mélòó lá kí kọ́lánsárì àti ọ́gírìtì àti ìṣá ẹnu òjijì ọlọ́run ọ̀gá láti gbọ́. àti pé báwo láti máa kírun yìí ànẹ́bí lọ́kọ́ alẹ́kọ̀ọ́ láti máa kí ẹ bá fẹ́ tọ́lọ̀ ọba àlejò ọlákùnrin àrùn yìí o ẹ kì í tẹ́lẹ̀ bí mòjì tọ́lọ̀ ọba ti máa ń kì í. àti sí ànẹ́bí sallallahu alaihi wasallam ó tún rí ẹni tó kírun jákujàku ní tún jẹ́ ẹjọ́ kan ànẹ́bí dẹ̀ kọ́ nírun sí. nínú tó yẹ pé súnlẹ̀ wá yanjú rẹ̀ tó sàlàyé ẹlẹ́kùnrin rẹ̀ òun náà ní fi ọlọ́run ọba sùhánì ọ̀tá lásán kọ́dà tó bá ṣe yí pé owó ni ayọ̀ kí la máa yọ iye àsìkò owó látò yọ tó bá ṣe fún ìkẹ́ oko la fẹ́ yọ irú ìkẹ́ oko yẹn kí láàyọ̀ ń bẹ̀ èyí tó jò bá rọ̀ sí tó ní bọ́lá wọn bá tó kalẹ̀ sí àbáwọ̀ alábomi rìn kó láti yọ ẹbẹ̀ tí ẹ̀fọn afẹ́ yọ zaka nǹkan wọn ọ̀sìn bí ẹrin ni kí láàyọ̀ ń bẹ̀ gbogbo láàyọ̀ kí o lọ́mọ máa tó àríkè gbogbo àwọn eléyìí ọlálàyé pẹ̀lú súnà nẹ́bí sallallahu alaihi wa sallam nínú táà fi rí pàtàkì súnà káàtẹ̀ fi mọ ọkọ rẹ̀ ní islam yìí pé súnà kò sí islam dé sí òkú ma ọ. òun náà ni tún ṣàlàyé nǹkan tó rú ni lójú nínú alukoran ọlọ́run ọba sọ nípa àlámọ̀rí àwẹ̀ ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mu títí tí ó fi hàn sí òun funfun nínú òun dúdú nínú ẹ wá parí àwẹ̀ sí a rí i pé àyà yìí àgbọ́yé ó díjú mọ́ ọ̀kan ọ̀sán àti láfàwà tó ń fi ní àdíyù búnà àhákìm nígbà tí àyè sọ̀kalẹ̀ ni wọ́n tó ń lérò rẹ̀ sí ni pé kí ẹ lọ mú òkùnfún àbábá lọ mú òkùnfún tó lọ àti òun dúdú wọ́n wá tó méjèèjì tó dára wọ́n tẹ̀sí lẹ̀kùn mọ́rí wọ́n ń wò yí pé òun ó rí funfun nínú dúdú kò rí títí fá tó fi jìlẹ̀ mọ́ wá padà lọ bẹ́ẹ̀ sí sallallahu alaihi wa sallam ànábì wa bu ẹ̀rìn kan tí wọ́n tọ́ wá ṣe nìyẹn tọ́lọ́wọ́n balẹ̀ ìṣọ́lá ń sọ́nú àyà yẹn náà ní í ṣe dúdú òòru tí ó fi lọ funfun ọ̀tọ́ fi jáde ìyẹn náà ni àlùfájàrí kìí ṣe wípé òun dúdú àtọ̀funfun ló mú sínú kọ̀rọ̀ lọ́wọ́ àtìlẹ́kùn mọ́rí lọ́wọ́ máa retí ìgbà tí funfun ó funfun jáde lára òun dúdú a rí pé tí a ti súnà níbi sallallahu alaihi wasallam àní gbàgbọ́ yìí ìgbólọ́yẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbólọ́yẹ ká parí ẹ̀ sí. ẹ̀rí nínú ohun tí súnà wa rẹ̀ òun náà ní pé kọ̀ọ̀tánì alápọ̀nlé lọ́sàn sọ wípé ẹni ọdún tẹ̀lé lọ́kùnrin àti lóbìnrin ẹgbẹ́ ọwọ́ wọn kí nìyẹn máa jẹ́ ìsìn ìwà àbàjẹ́ tí wọ́n wù kí wọ́n sì máa jẹ́ ìdí àjẹ́ tó ọ̀dọ̀ ọlọ́run ọba wá àti pé ọlọ́run ọba yẹn ọba olúborí ni ọkọ̀ ọ̀jọ̀gbọ́n ni láàrin ìfáyà yìí kẹwàá yìí fún ẹgbẹ́ ọwọ́ olè lọ́kùnrin àti lóbìnrin ni kí ló lè máa jí láti gọ́wọ́ rẹ̀ wọ́n lá sọjú nǹkan yẹn sí láti sọ pé wọ́n jí gbogbo eléyìí ni anabi sọlọ àtàlà lọsàlàyé tó fi sọ wípé tókò tọrún èrò bàyìndì náà rí nítòtò àyìndà a máa gé owó olè nígbà tó bá gbé nǹkan tó tóró bàyìndì náà ìyá kẹta mẹ́rin dínẹrù àbí kò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà ni pé nǹkan yẹn gbọ́dọ̀ wà ní wọn tó wá sí i ẹni yẹn wá lọ já báyẹn láti wá gbé ìdájọ́ lé e lórí wa tó dẹ̀ ń jọwọ́ ní nínú ṣẹ̀ríà ọrọ̀ ọwọ́ bẹ́ẹ̀ ohun tí ń jọwọ́ ní ìgbọ́n bẹ́ẹ̀ ohun tí ń jọwọ́ ní ìkódà ìjìká bẹ́ẹ̀ kó láti wá mọ́bí tó àgé nínú ọwọ́ olè súnà náà ṣàlàyé ẹ̀fọ́ aláàfin kí a ní ìdí súnà ọ̀ súnà náà lọ padà ṣàlàyé ẹ̀fún ayé tí ọrùn ọwọ́ ẹni yẹn ni wọ́n máa máa gé bákan náà nínú tí súnà wa yẹjú òun náà ní nǹkan tó ṣe wípé ọlọ́run ọba àlejò ọlákàn ìwé nǹkan yẹn ní jẹ́nẹ́rà ni súnlẹ̀ wá tẹ̀sà rẹ̀ pé kìí ṣe general ọ̀rọ̀ yẹn o wọ́n lẹ́sà nú ọ àyẹ̀kí lọ́dẹ̀ ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́. òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò aládọ́lọ́run tó dàrú sáni ìpè àwọn tó nígbàgbọ́ lódodo tí wọ́n wá dá àbò sí pọ̀ mọ́ wọn. àwọn yẹn ní ìfàyàbalẹ̀ máa jẹ́ ti wọn wọ́n sì máa jẹ́ ní ìmọ̀nà ẹ̀rí. kíní yìí ó rú àwọn sàábí lójú pé kíní ìtumọ̀ àyà yìí. yàdẹ̀ nú ẹni tí ò ní máa ṣàbòsí. ó yẹ káàlè láńbẹ̀ ọ̀rọ̀ àgòsí yìí anábì sallallahu alaihi wasallam ọwọ́ ní kìí ṣe obìnrin kà lérò yẹn lọ́lọ́wọ́ ọba ń sọ tẹ́ ẹ̀ gbọ́rọ̀ tí ọlọ́wọ́ ọba àlejò ọlá fi ń múrọ̀ wá nípa arákùnrin dáadáa yẹn Luqman ń sọ fún ọmọ rẹ̀ ìgbé yá bùdíyà ìwọ ọmọ mi la tushriki billah láti fẹ́ nìkan kéjì ọlọ́wọ́ ọba nù jọ́sìn inna shirka la zulmun azim ìfẹ́ nìkejì nù jọ́sìn ká máa kọ́ ká tún máa tẹ̀ lómi lóṣù tó kíkà ni.

wọ́n nílé yẹn náà jọ ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlákọ́lọ́run sọ wípé àwọn obìnrin ẹ má gba wọn mú láti fara ni wọ́n lè tàn ìṣẹ́dù tí wàá fi tẹ ẹnu àlà ọlọ́run tún sọ náà yá mi èké ká ní ẹ má fara ni àwọn obìnrin yìí níbi pé máa fi fún mọ́ wọn ọlọ́run tún sọ náà yá mi èké wọlé àtúlùkọ bíi àyè bíi kòmílà tẹ̀lókà ẹ má fi ọwọ́ ara yín fa ohun tí wọ́n pa láàrin bá ní ti súnlẹ̀ láìrí súnlẹ̀ kò tí ń jẹ́ sí hàn. òun náà ni bí a ti rí àwọn ohun tí ń jẹ́ ìdájọ́ tó ṣe wípé ọ wà ní abala méjì ọ wà láàrin ẹ̀tọ́ àtẹ̀wọ̀ àwa mọ̀ yìí tí ọ̀jẹ̀ nínú méjèèjì súnlẹ̀ lọ́wọ́ àtẹ̀wọ̀ ayẹ̀ nẹ̀nẹ̀ rẹ̀ òun náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlátọ́lọ́ ọlọ́run sílẹ̀ tọkùnrin wọn bá rẹ̀ lótò ẹ̀rí yìí wá bẹ́ẹ̀. nípa tó máa yẹ àyà ninety six ọlọ́run tún sọ náà yà ní ìpè òkú ẹrin wọn bá kú fúnra rẹ̀ èèwọ̀ ní fún yín kó o láti wá mọ ìdájọ́ irun tó bá kú sínú odò á rí i pé irun tó bá kú sínú odò níyìí ìdájọ́ rẹ̀ ń yípo láàrin kápé lẹ́tọ̀ọ́ pẹ̀lú ayé àkọ́kọ́ tá a kọ́kọ́ kà tọ́sọ yìí pé irun tá a bá tẹ́tẹ́ rẹ̀ lódò bí ẹja nǹkan nǹkan aláàlú lọ́jọ́ fún wa. lẹ́ẹ̀kan náà á tún fẹ́ pélé wọ̀ pẹ̀lú bá sọ wípé ohun tó bá kú fúnra rẹ̀ ìwọ ni ìjà yìí wá ti kú sínú odò fúnra rẹ̀ báyìí láwa wò wípé ohun tó kú sínú odò yìí kí ń yípo láàrin káfíń lẹ́kọ̀ọ́ káfíń léwọ̀ àmọ́ yìí dáàmú kí ẹ bá ti sọ̀rọ̀ síbi ní sallallahu alaihi wasallam aláàtìmọ̀ bá ti yanjú ọ̀rọ̀ yìí òun lọ́kàn àwọn àbí òjijì ọlọ́run ọ̀gá lérè sallallahu alaihi wasallam nípa ibùdó anẹ́gìnísẹ́ rí odò omi yóò tá a sọ múnú búdó omi tó wà ní o bẹ́ẹ̀ jẹ́ ní ohun tó wá kú fúnra ara rẹ̀ nínú odò aláàlè ni láti jẹ́ tí èbá ṣe súnkẹ́ ni eléyìí ò níye àgbàgbé a ti gbọ́ pé a lè tẹ́tẹ́ ohun tó wà náà ṣùgbọ́n tó bá kú fún rẹ̀ ń kọ́ tí èsì pa àlà mẹ́jọ láyé ẹjọ́ ti kú sínú ẹ̀ súnlẹ̀ lọ́wọ́ ayẹjẹ́ ìfà yìí pé bàbá àkú sínú ẹ̀ àmọ́ aláyè ẹ̀tọ́ ni fún wa láti jẹ àti kí ànábì sallallahu alaihi wasallam ó tún wá jẹ́ yé wa yìí pé lẹ́ẹ̀kan náà tíṣẹ́ rí a ní ká má jẹun tó bá kú fúnra rẹ̀ o àwọn nǹkan kan bẹ tó bá fúnra wọn tá a máa jẹ wọn nínú ẹlẹ́jà wà nínú ẹlẹ́jà wà. àbákan náà nínú tẹ́tí súnlẹ̀ wa ṣe tábìlì pa ní ti súnlẹ̀ láì sí súnlẹ̀ kò tẹ́sìn ni. ẹ̀rí òun náà ní bí súnlẹ̀ ti wá fi ìdájọ́ kan rinlẹ̀ tó wà náà al gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlejò aláṣẹ́kí ni ọkọ̀ ṣe ṣe ìṣẹ́ dúkìá èèyàn níjẹkújẹ bó ṣe ṣe léèwọ̀ èyí tá a máa gbọ́ yé sínú Al-Qur'an alápọ̀nlé

láti jẹ́ mọ́lẹ̀ àyàfi ohun tínú rẹ̀ bá dùn sí láti jẹ́ pẹ̀lú fún. òun náà ni kéèyàn rajà lọ́wọ́ ẹ̀ kéèyàn wá jèrè níbi ọjà yẹn inú èèyàn ó dùn tẹ́lẹ̀ yẹn. bákan inú tẹ́tí súnlẹ̀ wá sí òun náà ni tí súnlẹ̀ ṣe tún wá fi apá kan àwọn ìdájọ́ kan rinlẹ̀ tó fi ń jẹ́ àlé sí ohun tó wà ní Al-Qur'an alápọ̀nlé. abáwo ní Al-Qur'an alápọ̀nlé Kùrán sọ wípé wa àǹtí jìmọ̀ ọ̀hún bẹ́ẹ̀ Ẹ kò gbọ́dọ̀ fi ọmọ inú ìyá kan náà àbọ̀mọ bàbá kan náà. Bàbá sọ wípé àlè ọ́ọ̀tù lọ́dọ̀ àwọn àbá ìwọ̀n tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ló lè jẹ́lẹ̀. A lè rí àlè ọ́ọ̀tù ṣẹ̀kí hàn. Ẹni tó ṣe pé àti bàbá jọ bí yẹn lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́. Yẹn ni kò bá àjá sí pé ya kan náà bàbá kan náà ló bí wọn ọ̀rá ń sọ pé ò ṣeé ṣe ní máa ń ṣẹlẹ̀ kí Ìsìláàmù tó ṣe ọlọ́run fi sọ wípé wà á ń tàjẹ́ márùn-ún kẹ́nà ọ̀pẹ̀ẹ̀nì ilẹ̀ máa pàdé sẹ́lẹ̀ kò gbọdọ̀ fẹ́ ọmọ ìyá kan náà bàbá kan náà àfi yí tó bá ti ṣẹlẹ̀ kí Ìsìláàmù tó ṣe lókù lákẹ́lẹ̀ yìí tó ṣe pé bàbá nìkan ló pààyàn pọ̀ ìyẹn gbọdọ̀ fẹ́ àdéyìí tó ṣe pé ìyá nìkan ló pààyàn pọ̀ ìyẹn gbọdọ̀ fẹ́ ẹ̀wárí wọn bá jẹ́ létí Quran sọ nìyí ṣùgbọ́n nẹ́bí sallallahu alaihi wasallam kọ́ wá dé òun tó wá fi àlésí sí ìdájọ́ tó wá nà kọ́ àní tí èèyàn bá tòjì sọlọ́run tó dé ni àbá fi kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ọ̀yẹ́ ká fẹ́ mí àbá tó máa fẹ́ wọn. ṣé ní àlẹ́ sọ̀tọ́ láwá ti wá kọ̀ yìí pé alẹ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ obìnrin àti ẹni tó jẹ́ ámọ̀ rẹ̀ ohun tí ń pè ní ámọ̀ nínú èdè kéwù òun náà ni ẹ̀gbọ́n bàbá ìyàwó èèyàn àti àbúrò bàbá ìyàwó èèyàn lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ mọ́yàwó tí yẹn bá fẹ́ súnà lọ́fẹ́ ṣàlàyé lè fún wa. bákan náà súnà tí wàá ṣàlàyé pé àbúrò ìyá ìyàwó èèyàn gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n ìyá ìyàwó èèyàn gbọ́dọ̀ fẹ́ pọ̀ mọ́yàwó tí yẹn bá fẹ́ súnà lọ́ṣàlàyé lè fún wa. ànábì sallallahu alaihi wasallam lásìkò ẹtì jẹ́ ọkùn mọ̀lẹ́bí nìyẹn. Ẹ̀dẹ̀ ni ọ wà nù hadith yìí pé láyé ti kò lè jẹ́nà pàṣẹ. Kò ní rálò jẹ́nà ọlọ́run ọba wọ̀ ẹni yóò tí wà ń fokùn mọ̀lẹ́bí já. Bákan náà, nínú ohun tí súnà tí wàá mú àlé sí ẹ̀wà tó yẹ pé kó ránkà ìwé pọ́nbélé ni. Òun náà ni bá ti máa fún bàbá bàbá ní ọlọ́pàá state tá máa fún jẹ nínú dúkìá tó kù sílẹ̀. Nínú tó yẹ pé súnà tún mú àlé sí ẹ̀wà lórí ohun tí kó rà mú wa òun náà ni bá ti máa san ìtẹ́rin ẹni tí wọ́n bá gé ọmọ níka rẹ̀ yẹn ni pé wọ́n gé ìkan nu ọmọ níka rẹ̀ bọ́yẹ́ nìkan gé wọ́n wá fẹ́ sẹ̀sẹ̀ rẹ̀ lórí ẹ̀ súnlẹ̀ lójú yóò wáyé pé ìtẹ́rin tá a bá fẹ́ fẹ́ ni tí wọ́n gẹ́sẹ̀ rẹ̀ méjèèjì ẹni tí wọ́n gé ọwọ́ rẹ̀ méjèèjì òun náà láti sẹ̀sẹ̀ rẹ̀ fẹ́ ni tí wọ́n bá gé ọmọ níka rẹ̀ nínú ohun tí súnlẹ̀ ń wáwé pé bàbá wọn ní Kùránì àlè bá ń bẹ̀ òun náà ní zakatul fitr jákàtà máa ń wọ̀n nínú ọdún ààwẹ̀ ìtúnú ààwẹ̀ tó wà nù hadith ọ̀sùnlẹ̀ ìbínú ọmọ súnlẹ̀ lọ́sàlàyé ẹ̀fọ́ àfẹ́ pé ní ẹ̀sìn làwẹ̀ wọ́n fi pé láwẹ̀ ó sì fi mọ́ nínú ohun tí súnlẹ̀ wá sàlàyé tó yẹ pé bàbá wọnú Kùránì kò lè sí mbẹ̀ òun náà ni alimọ́sùn alàlùkùfẹ́yìn ẹni tó já rìnrìn àjò abẹ́ni tó wà nílé kì í láǹfààní àti fọwọ́ pa flọ́ọ̀ àdíbàtà aláwọ̀ wọ́n yẹni tó wà nílé fódìdí ọjọ́ kẹfù gbáko abẹ́ni tó wà lájò fódìdí ọjọ́ mẹ́ta tẹ́ni àyà àti tẹ́ni ẹ ṣe kí ni ọ tó ń ṣe gá yóò sábà lọ́ba ti sábà tán lọ́ba ti sàlà láti fi ẹsẹ̀ yọkàn fọwọ́ pa. eléyìí súnà lọ sàlàyé ẹ̀fọ́ àfọ́síwá nù hadithi Ali ibn Abi Talib. nínú pẹ́pẹ́ lọ sàlàyé bá bá ní káwọ koran látò ní kò lè sí mbẹ̀. lọ́sà wọn àti láti gbọ́ yé ó sì ti dẹ̀sìn sí káyéráyé. òun náà ni ìjìyà ọlọ́tí. àbáwọn náà lọ́kọ̀ á ní àlè bá ń bẹ̀ ìyẹn tó lọ́wọ́ ọba àlejò lákàtọ́ ní sọ́sìlmọ́ ìta àyà àádọ́rùn èyí pé ọtí àti tẹ́tẹ́ àti ká máa lọ fi ọkọ̀ kírẹ àti kí apẹrẹ tójú bọ̀ ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ríjì sùn mí ní amọ̀lì ṣàìtọ́ọ̀nì ìtọ́tí ni iṣẹ́ àṣetáàní ní ẹ̀jìnà sí ẹ̀bà àlejò ni tó jèrè ìbáwọn tí kò rà nǹkan pa rẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹni tó bá wá kí ní jìyà rẹ̀ ọ̀jẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun ló délé yòóyé wa ọkọ àṣà ìbùnú yazid ó ní wọn a máa mú ọmù sí wa lójú ayé anabi sallallahu alayhi wa sallam wọn dẹ̀ tún máa mú wa lásìkò ìṣèjọba wákìnì sìkì àti àsìkò ìjọba himel wọn ní tí wọn bá ti wá mú ọ lọ sí dé alùpù àwọn ọba máa dáwọ́ bò àwọn máa kó sọ̀tàbọ̀ ìní ọba ní etí agbádá yóò kó bò ó fi wá padà di ìgbẹ̀yìn ìjọba Umar nígbà tó wá di ìgbẹ̀yìn ìjọba Umar radiyallahu ta'ala anhu nígbà yẹn ni Umar wá lu ọlọ́tí ní ẹ̀ka ogójì yẹn fọ́tì nígbà tó wá di pé àwọn ọlọ́tí kò sí wọ́n bí ọtí wọ́n mu síta wọ́n tún wù àkàjẹ́ mi ló padà wá ń lù wọ́n ní kíni ẹgbà ọgọ́rin nínú òtí súnlẹ̀ mú wá wọ́n yí pé ta bá wo náà lọ́fà hàn kò lè sí ń bẹ́ẹ̀ ńgbà lè sí nínú síkúra mu wáwé wọn sọ fún lálọ́tẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa àwọn jáde irun wítì rí tá a bá ń kíyàn èyí lọ́kẹ́ nínú àwọn àbá wípé ẹni tí ọba kírun wítì rí èèyàn kéèyàn ni ẹni bú ni ẹ̀rí. níbi tí anábì sallallahu alaihi wasallam kò sí kọ̀ǹdíṣàn kan tó lé wà tí òfin ní kí wítì rí. ọba wà lájò ọba wà nílé yóò sì kí wítì yìí náà ni ẹ̀rí nínú ohun tí súnmọ̀ mú wa òun náà ni ọ̀rọ̀ ẹran ẹléyà àti irun ọdún tá a bá ń kíyàn tó tẹ̀lé mu wa ni òdòdó. Nígbà tó ti wá ayé wa irú ọkọ̀ kàkì tí ń bẹ fún súnà àti ààyè tó ga tí wà fún súnà yóò máa máa gbẹ́gbọ́ yín bẹ̀ yìí pé kò sí ohun tí ń jẹ́ Islam àti pẹ̀lú súnà o. Gbogbo àtọ́lọ́run ọba àlekẹ́ láti kátàrá láti gba súnà láti wọ̀nyí fún ẹgbẹ́ ní ọgbọ́dọ̀ mú mẹ́sìn láì mú mẹ́sìn èèyàn ọ̀tẹ̀sìn ọlọ́dọ̀ má jà tẹ̀sán nítorí pé Islam yìí gẹ́gẹ́ súnẹ̀ ni o súnẹ̀ gẹ́gẹ́ alára òun gẹ́ ní Islam láàrin pàtàkì àwọn náà rọ̀bí òun àwẹ̀ wọ́n tára sí lè máa fi rẹ́ tí ànẹ́bì sọ́lọ́lọ́ àrẹ̀sẹ́lá òun náà ní kó láti tẹ̀lé lánàá rẹ̀ kí lànà ọ̀ṣẹ́ lànà lọ́dọ̀ rẹ̀ èké ni irọ́ nípa òdì ọwọ́ wa gbogbo ohun yóò ta bá fẹ́ máa ṣe nínú ìgbésẹ̀ ẹ̀dàkùn ẹja wádìí lórí ẹ̀ kúrò lànà bìtì sílẹ̀ ẹja wo yọ ọdún tí a ogún century years kò fẹ́ẹ̀ sí nǹkan tá a lè sọ yípa fẹ́ẹ̀ mí ti dáa ní rí síyàwó lábẹ́ ṣe ni wọn ò síyàwó ń sojú rẹ̀ ní àti iná ìlànà bí ó síyàwó láwàá di pé bóò ló ṣe ṣe bóò làwọn èèyàn ṣe ṣe lójú ẹ̀ àbọ́mọ ni ànẹ́bí òbí ni àbọ́mọ ni wọn òbí ní ọjọ́ ayé rẹ̀ nígbà tí fífà ní bí ọlọ́run bóò ni wọ́n ti ṣe wọ́n ti ṣe fẹ́rù yìí náà lábẹ́ kí a gbọ́dọ̀ wádìí gbogbo ẹni ìgbésẹ̀ yóò bá bá fẹ́ ṣe láì kí ló ti ọlọ́dún là ń nífẹ̀ẹ́ ànẹ́bí táà wádìí kí ìlànà ànẹ́bí àmì ọlọ́run ọmọ sùpánà ọ̀tàlá ó fi wá sílẹ̀ tí ó lè tẹ̀lé lánàá rẹ̀ yìí ó sì fi wá sílẹ̀ tí ó lè kọ́ sí àwọn orípa rẹ̀ tó lè pè sí ètò òjìṣẹ́ ọlọ́run bọ́tá wí orípa àgbà yìí pé sí òjìṣẹ́ ọlọ́run ó dàbí ìṣẹ́ ọlọ́run ni ọlọ́run kójú ó lè rọrùn fún wa ṣe ṣe rẹ̀ káyì rẹ̀ ìjọba kálábà sọ pé ẹ káyì ń bẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ní akáyì ń bẹ̀ ọlọ́run dákunjọ́ ọrùn fún ajá lè sí wọn bẹ̀ fún àyín tó tọrọ wá lọ́rùn ẹ̀rí oríṣiríṣi fìtínà a máa wáyé ẹgbẹ́yàn owó pé ah ní ìṣẹ́gini ǹjẹ́ ní fìtì báyìí ọlọ́run fìtínà yìí ọlọ́run dákunjá láàyọ̀ ọlọ́run dákunjá lè dúró dédé lórí súnà ọlọ́run já sí lórí bẹ́ẹ̀ ọlọ́run wá sírò àmáwọn ẹni tó wà lórí súnà náà ọlọ́run sì já sí lórí bẹ́ẹ̀ àti ọlọ́run ọba sùpánù ọ̀tàlá orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run dákun ṣàánú wa ń bẹ̀ ohun tí ń jẹ́ lánàá èyí tó ti pa máa tẹ̀lé sálà fẹ́ ó fi máa jẹ́ tiwa sífọ̀sán balẹ̀ ó fi máa jẹ́ tiwa ọlọ́run bá ti fi rọrùn fún wa gbogbo àwọn tí ń jẹ́ ìsìnà èyí tó ti fi ń bẹ lára wa ìfàyín kìkì wàhálà tí ń fi sẹ́yìn lójoojúmọ́ ọlọ́dà kò jalè sí wọn bẹ́ẹ̀ ọlọ́dà kò sánú wa lọ́yọ̀ sí sẹ́yìn bíbá yín náà ọlọ́dà kò sánú wa dáadáa ọlọ́dà kò jọ̀wọ́ lu wa èyí tó ti pé kò ní ba ẹ̀sìn tí ń bẹ lára ìlú yìí jẹ́ nígbàdàn lọ inna كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى